èdè òyìnbó ni wọ́n kọ́ ẹ má bínú. What the, United, uh, I'll, I'll do that. Because Oyibo is vernacular uh, eh, now. Uh, eh, Oyibo eh, now. United means Yorùbá Ogia, wọ́n ní àpapọ̀ àwọn tá à ń ṣe ìdàgbára fún ilẹ̀ Oòduà. United group of Yorùbá agitators, wọ́n ní Ogia. We, the agitators for the universal determination hereby appreciate your fatherly role in putting us in the right direction. A We also wish to notify your diamond position as the Moses of our generation that we have agreed among ourselves to come together under one umbrella without the constituent groups changing neither their names nor logo, but to embrace unity in diversity. wọ́n ní gbogbo wa pátápátá gbogbo ẹgbẹ́ ilẹ̀ oòdùà pátápátá àtàwọn tó ẹ̀ṣẹ̀ máa join wípé inú wa ní láti wá bá bàbá wa àwọn ni Mósè ìgbà tiwa wípé a fẹ́ wà ní abẹ́ ọ̀mbrẹ́là kan ìyẹn òbí ìpàfẹ́dẹ́gbẹ́ wa rú o wọn ní mú lógo ẹgbẹ́ wa wọn ní yọ kúrò ṣùgbọ́n gbogbo wa máa wà ní abẹ́ ọ̀mbrẹ́là kan ẹ ṣáà rí àwọn ọmọ Ìgbò IPOB umbrella kan iṣu nìkan ẹgbẹ́ tó wà lábẹ́ ó lé ní thousand pé irú ẹ̀ làánà fẹ́ ṣe àgbẹ̀ bá wa. We have agreed to make our Baba the grand, the grand patron of the newly launched group and we hope you will accept this sir. Wọ́n ní ẹgbẹ́ tá a sọ yìí pé a fẹ́ fi bàbá wa ṣe bàbá ẹgbẹ́ pátápátá grand patron pé inú wa dùn tí bàbá bá gbà bàbá wa ṣe ẹgbà sá. Of course mo gbà á gbà. ẹ pàṣẹ wọ́n fún wa. Besides, in order to give all the constituent groups a sense of belonging, every group must have a representative among the committee. Wọ́n ní gbogbo àwọn ẹgbẹ́ tá wá kóra wá jọ ẹ̀ kí àwa náà lè mọ̀ pa wà ń bẹ̀ torí àìsí bẹ́ẹ̀ ni àìbánidá sí gbogbo wa la máa ní aṣojú kọ̀ọ̀kan nínú ìgbìmọ̀ ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ yìí. As agreed, as agreed among the committees, we hereby request Baba to present to us a spokesman as we do not always want to bother him because we are aware that Baba needs to rest at the oh, precious oh, yes. feet. wọ́n ní bí ibi tá a bá kí ní ìdè gbogbo alamọ̀ wípé ibi tí bàbá dé ibi gẹ̀rẹ́jẹ náà ń bá àgbà kí bàbá yan èèyàn kan fún wa tó máa ṣe bí agbẹnusọ wọn olùgbòòrò tó tí bàbá máa máa sọ. ẹ bá wa fún wọn látẹ́wọ́. bàbá pẹ́ẹ́sọ adéníran àwọn oníṣẹ́ àmà pátápátá fún gbogbo ẹgbẹ́ ìlànà ní ilẹ̀ Yorùbá pọfẹsọ Adéníran nìyẹn bá wa kí bàbá wa. Baba. wọn was one of the first uh, member of the House of Assembly Western Region. Hmm. Baba wọn Adéníran. Hmm. And uh, he himself has been a commissioner in the government of Osun State. Hmm. And uh, he has been the director of the Institute of Cultural Studies. Àtẹ̀wọ́! in order to stop all the fraudulent agitators from collecting money by pretense from joining agitators in the name of fighting for the universal self We therefore support a single, a call for security. We are also in support of the Yoruba Trust Fund, which will form a financial model for the nation, in which all sectors will be taken care of. dá àwọn onímàdàrú àwọn oníjẹgúdújẹrá tí wọ́n láwọn ṣe ẹgbẹ́ àwọn ṣe ìjàngbara tó yẹ pé àpò ara wọn náà ń ṣe ìjàngbara fún wọn ní ká lè bá gé wọn ní ìyẹ́ ni wọ́n ṣe dá ẹgbẹ́ sílẹ̀ tí wọ́n ní ní agbára mọ́ torí owó tí wọ́n ń gbà lọ́wọ́ èèyàn tí wọ́n parọ́ pé àwọn ń ṣe ìjàngbara pé àwọn ẹgbẹ́ wa yìí o a fọwọ́ sí àpò tí wọ́n ní kán ṣe fún àwọn ilẹ̀ Oòduà Yorùbá Trust Fund níbi tí gbogbo àmọ́ máa fowó sí tá wá fi ṣe nǹkan fún ilẹ̀ oòdùà wọ́n ní gbogbo àwọn ẹgbẹ́ tá wà níbí gbogbo àpáta ni a sí. Furthermore, as we are good citizens of your nation, we must act within the ambit of the law. We hereby wish you to introduce us the legal team in which we hope to constantly contact in the course of this agitation. wọ́n ní gbogbo àwa ẹgbẹ́ ìyàwó ọmọ oòdùà àtàtà tá à ń jàjàǹgbara yìí pé a fẹ́ ṣe nǹkan ní abẹ́ òfin a fẹ́ kí bàbá kan fún wa tó tọ́ wa sọ́nà ní abẹ́ òfin tó tọ́ wa sí ọ̀nà ní abẹ́ òfin kí bàbá ṣe fún wa. We implore all the agitating groups, home and abroad, to subscribe to this game, game-changing platform for the sake of unity and sincerity, making all the groups signatories to the platform. Wọ́n ní gbogbo àwọn ẹgbẹ́ gbogbo àwọn táwọn la máa rán sí àwọn ẹgbẹ́ yòókù gbogbo ẹgbẹ́ pátápátá ta láà ń ṣèjàgbara fún ilẹ̀ oòdùà kí gbogbo wa kájọ sowọ́pọ̀ kájọ wà ní ojú kan kí àjọ máa ṣe bó ṣe yẹ kó ṣe ṣe kó lè rí bó ṣe yẹ kó ṣe rí ká má bàa gbé ìwà mọ̀nàfíìkì dání kí gbogbo àdẹ̀ lè wà ní ẹyọ ká ṣe ní òdodo àti òtítọ́. conclusively we therefore unanimously accept our numero uno Professor Banji Akintoye as they assure you of your bad nation. Yes, so. Yes, sir. ṣe mọ̀ ń pè bẹ́ẹ̀ number one kò sí ẹlòmíì lẹ́yìn wọn kò tún sí wọn mọ́ lẹ́yìn wọn wọn náà ni ìfẹ́ bàbá wa aṣíwájú wa àkọ́kọ́ wa ní gbogbo ilẹ̀ oòdùà àti nílùú òyìnbó a fi bàbá ṣe aṣíwájú gbogbo ilẹ̀ Yorùbá pátápátá pátápátá. station four one nine. bẹ́ẹ̀ ni o ah, àmì. àwọn bàbá ìjọ ò la fẹ́ wé oyè a gbọ́dọ̀ wé oyè fún bàbá o bàbá is no more bàbá ẹ̀ no aṣíwájú ọ̀bí yorùbá rẹ̀. yes aṣíwájú number one of the one. bàbá àtúmọ̀ yìí ọmọ. àní bàbá kan. bàbá àtúmọ̀ yìí ọmọ. òfin wá ṣeré. bàbá àtúmọ̀ yìí ọmọ. a ṣètọ́jú wọn kábàárà tó mọ yìí ọmọ. àní bàbá kan. kábàárà tó mọ yìí ọmọ. tó dàsíwájú bẹ́ẹ̀ ti wí ló máa rí. bẹ́ẹ̀ ti wí ló máa rí. bẹ́ẹ̀ ti wí ló máa rí. ti gba lẹ́tà ayọ̀ mo ti gba lẹ́tà ayọ̀ mo ti gba lẹ́tà ayọ̀ èmi ò ti ṣẹ̀rù ayé mọ́. màmá ẹ jókòó ẹ jókòó sá. àwọn aráàlú òyìnbó fọ àti gbá àwọn aráàlú òyìnbó kọrin fún bàbá o àṣẹ. àṣẹ. bàbá ẹgbẹ́ ìforísun ẹ jọ̀ọ́ ṣe rí àwọn ìyá wa méjèèjì tó ń sọ̀rọ̀ yìí àwọn àti èmi náà fi sí àwa ni a wà ní ìjà gbogbo àwọn obìnrin ilẹ̀ oòdùà ìyá mi tó wà ń bì ni wọ́n ń pè ní lady b ìyá pupa ẹ bá ń patẹ́wọ́ fún un máa ah, ní fọ́fọ́ wọn torí àwọn máa ń sọ̀rọ̀ lórí social media wọ́n dẹ̀ máa ń ṣe ìjàmbára so a máa bá sọ̀rọ̀ lórí nǹkan táwọn obìnrin fẹ́ ṣe ìyá mi tó wà níbí princess ni ọmọọba confam ni so ọmọọba náà ń lò torí àwọn náà wọ́n ń sọ̀rọ̀ lórí social media àfẹ́ dárúkọ wọn àwọn àbá ọmọọba wà lábẹ́ ṣe ìpàdé gbogbo àwọn èèyàn wa tó wà lamẹ́ríkà àwọn ẹgbẹ́ wa náà ta ní gbogbo ẹgbẹ́ àwọn náà ti di ara ẹgbẹ́ so a jọ ń ṣe ìpàdé ni so my sisters ìpàdé lọ. ohun ẹni ló wọ ni ẹ ṣe o ẹ ṣe o Baba, they love you. Daddy, one send love, one hour love you. Ah, I love you all. I love you all. Ẹ ṣé ẹ kú iṣẹ́ náà. Right, mo dúpẹ́ for all yín. Ẹ̀yin ọmọ Oòduà. Mo dúpẹ́ o. Ìjọ tí Ọlọ́run bá ní kó yẹ ni ló yẹ ni. Hmm ìjọ tí ọlọ́run ní kó yẹ òdu àlàdé yìí hmm. yóò dẹ̀ yẹ òdu à. títí láéláé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín inú mi dùn pé mo jẹ́ ìkan lára yín hmm. pé mo tún wá jẹ́ bàbá gbogbo yín hmm. I am proud to be a Yorùbá person. iṣẹ́ tá a ní í ṣe ó ń clear sí wa ìyẹn ò mí ìgbé difficulty ò sí lọ́nà o ṣùgbọ́n difficulty gbogbo wọ̀nyẹn la máa kọjá lórí ẹ̀ lọ. àṣẹ. díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀sọ̀ pẹ̀lẹ́. lejò ń gbàgbọ́n bẹ́ẹ̀ ni sà. ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò ń gbàgbọ́n àwọn ọ̀nà lọ́wọ́ wọn. ẹ a ti mu díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ara nǹkan tá a kọ́ ṣe ń gbà tá a bẹ̀rẹ̀ ni pé ọ̀rọ̀ tá a lá a fẹ́ dọ́wọ́ lé a lè ṣe a need the support from abroad a need the support in the international community díẹ̀ yẹn tá a kọ́ sá lọ la fọ́ọ̀mù fíìlì fọ́ọ̀mù tá a fẹ́ join ní UNPO gbogbo nílẹ̀ rántí alẹ́ ìjọ tí bẹ́ẹ̀ ni sà. tí wọ́n gbà wá síjú ẹ̀mí yọ. bẹ́ẹ̀ ni sà. bí mo ṣe sọ̀rọ̀ ń jọ yẹn. bẹ́ẹ̀ ni sà. gbogbo wọn àwọn gan wá gbà wípé àwọn ará bí ó yàtọ̀ ṣé pé ẹ̀dẹ̀ rí àwọn mìíràn náà tá lọ sọ̀rọ̀ ń jọ yẹn náà. bẹ́ẹ̀ ni. pé àwọn náà jọ ní UNP o àdúgbò lọ́wọ́ lọ́wọ́ we are a highly regarded nation in the US iṣẹ́ tí wọ́n dẹ̀ ní pé tá a bá fẹ́ ṣètò kan a fẹ́ kọ lẹ́tà kan sí United Nations àbí sí organization àwọn ọmọ ibi tán máa ń mú lọ àwọn ló máa sọ fún wa pé ibi báyìí nìkan bù lọ àbí ẹ mú wá àbáyín bù lọ síbi báyìí báyìí iṣẹ́ tí wọ́n and they are doing it and they are doing it. lẹ́yìn yẹn àwa ronú sí wípé hmm, ó mà àwa Yorùbá nìkan ká má má nìkan ṣe wórówóró pé àwa là ń fẹ́ àwa là ń fẹ́ self determination wa. Again, work with other people so we have now created an alliance of the oppressed peoples of Nigeria we call it Nigerian Indigenous Nationalities Alliance for Self-Determination NINAS ara then country, our wá our tí àwa alliance yẹn wá ṣe olúwa tóbi àwa face is Nigerian state, the state, the country called Nigeria. Our face here with a, with a, with a, dispute, constitutional dispute. We call it constitutional force majeure. Constitutional dispute. We pay uh, our, according to the laws of the international community, the United Nations passed a uh, a declaration in 2027. And in 20, 2007, 2007, which says that every nationality in the world, every ethnic group, no matter how small, has from God its own right, uh, right of self-determination jọ́tọ̀ ọlọ́run ti dá wọn sílẹ̀ tó fún wọn nílẹ̀ wọn tó fún wọn léde wọn tó fún wọn ní kọ́ọ̀ṣọ̀ wọn ló ti sọ wọn di pé ẹ̀yin lè máa máa ṣètò ara yín. whether they are now in a country tí gbogbo different nationalities kò sí or not that right of self-determination is inalienable. Hmm. kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ wọn hmm. they don't have it as a result of permission by anybody hmm. if they want to exercise it pé wọn ò ṣe country tán wà yìí mọ́ wọn ò nídìí láti explain fún ẹnikẹ́ni. Hmm. wọn ò ní ìdí láti explain láti gba permission lọ́wọ́ ẹnikẹ́ni wọn ò ní ìdí láti explain fún ẹnikẹ́ni àwa Yorùbá a ní ìdí láti explain fún Federal Government of Nigeria kò sí ká ní ìdí láti gba permission lọ́wọ́ wọn it is our right as of right given by God mm. and nobody can take it away from us it is inalienable kò sẹ́ni tó lè gbà á. well àwọn òyìnbó dé wọ́n jọ́mù gbogbo wa kọ̀ wọ́n jọ bù wọ́pọ̀ o wọ́n jọ bù wọ́pọ̀ o each still has its own self determination. bí àwa Yorùbá tá a kọ̀ rẹ́rẹ́rẹ́ tá a pé fifty six million bá a ṣe ní self determination wọn sọ àwọn àwọn olókèrè àwọn gbìrọ̀m ẹ̀bà Jos àbí Angas tí wọ́n pé one million wọ́n pé five hundred thousand rán nílẹ̀ ara wọn tán ní language ara wọn tí Ọlọ́run fún wọn. Hmm. They have as much right as we Yoruba nation have. One right is that determination.